ayérayé ọlọ́run yanu ìjìnlẹ̀ fẹ́ ọmọ mi rí adúpẹ́ àyìn agbọ̀ká tó tó ṣe tánú ẹ̀dọ́ láéláé bàbá gba ọpẹ́ wa bàbá gba àyìn wa a ó yìn ọ́ títí láéláé jésù kristi olúwa wa àmín àmín àmín lórúkọ jésù kristi adúpẹ́ lọ́wọ́ ọlọ́run ní ọjọ́ àkọ́kọ́ nínú oṣù keje ẹ̀rí ọdún yẹn ti dá sí méje ó ti kọjá lọ nìyẹn ìdajì tó kù lèmi àti yẹn tó ti wà nú ẹ̀yẹ lórúkọ jésù ọgbà aṣẹwọnú ẹni àti àlàáfíà ọlọ́run ààbò yóò dáàbò bò wá tẹbí tará tìlé wa gbogbo adúpẹ́ lọ́wọ́ ọlọ́run lájẹjẹ di wákàtí ọ̀wọ̀ yìí àtàbí tẹ́tẹ́ ni wípé tó bá dijọ́ mẹ́jọ jẹ́ ká pàdé lórí ètò ohùn olúwa ètò máa ń wá lẹ́nu yáàdú ẹ̀rí abániṣẹ́ jp láti ilé ìjọsìn wa ìjọṣẹ́gun ní tèmi lè àánú lórúkọ jésù àánú ọlọ́run kò ní fi wá sílẹ̀ àánú ọlọ́run kò ní fi ayé wa sílẹ̀ mo dúpẹ́ lọ́wọ́ ọlọ́run lórí èmi àti yín tí a gbọ́ ní ìjẹ́jọ́ ọlọ́run tún ṣẹ́wà kù sórílẹ̀ alàyè àmọ́ lóore o àyìnbó o bàbá gbọ́ pẹ́ wa lẹ́ẹ̀kan sí ohun olúwa náà rẹ̀ látẹnu yàrá rẹ̀ abániṣẹ́ jp tó wọ́n láti ilé ìjọsìn ìwà ìjọsẹ́gun ní tèmi ilẹ̀ àánú tó wọ́n láti ilé iṣẹ́ ìbílẹ̀rẹ̀ nàìjíríà níbí wọ́n darapọ̀ mọ́ iléeṣẹ́ ìbílẹ̀rẹ̀ tẹlifíṣàn ní ìlú uk lórúkọ jésù kristi a ò ní gbèrè tìjú ọfà ayọ̀fẹ̀ṣẹ̀ ò ní bà wá mo ní báyà fún ẹ̀bẹ̀ àdúrà tàbí fún kánsẹ́lì tẹ́ bá wò pé mo tẹ̀fẹ́ gbóhùn yá àdúrà yìí o mo fẹ́ kó gbàdúrà fún tàbí fún ìbéèrè kan tàbí fún ìdí kan tàbí ìkejì bóyá fún tàbí fún kánsẹ́lì ẹ pè sórí tẹlifóònù nọ́mbà mi fúnra mi báyìí ní máa gbé tẹlifóònù nọ́mbà náà rèé o oh seven o oh fifty seven eighty four twenty three eleven lẹ́ẹ̀kan sí o oh seven o fifty seven eighty four twenty three eleven lórúkọ Jésù a ò tìjú ohun olúwa náà ti ń tẹ̀síwájú náà nìyẹn ṣáàtì gbé bíbélì wa mò ń dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn ojú ọkàn tó wò ẹ bá mi ṣí àrẹ lẹ́nìí ẹ bá mi ṣí àrẹ ẹ ṣí àrẹ dáadáa kí gbogbo ojú àti ọkàn tí yóò máa wò ó tí wọ́n sì máa bá wa lọ <clears throat> kán máa fẹ̀mí bá wa lọ. ẹni yàdúrà ti bẹ̀rẹ̀ o ìyá ẹ̀rí abániṣe ó ti bẹ̀rẹ̀ sí ṣe kíni ṣíṣe ètò olúwa ohun olúwa sínú ayé mi àti kò ní di sọ̀rọ̀ òdì sí ọfà ayé ọ̀fẹ́ ṣòdẹ̀ ní bà wá ní ìgbà kankan òdúpẹ́ lọ́wọ́ iléeṣẹ́ bẹ̀rẹ̀ nàìjíríà àti títí ìlú UK lórí ètò ohun olúwa ìtàn ni kó máa tẹ̀síwájú bàbá mọ̀mọ́ èyí tí ọlọ́run gbé kalẹ̀ lórí iléeṣẹ́ yẹn lórúkọ jésù ẹ ò ní gbèrè tìjú wọn ní fi ń tẹ́lẹ̀ pléènì wá sílé àtẹ̀yìn àti ẹbí àti ara yín olúwa lọ́rùn alàyè yóò dì í mú bẹ́ẹ̀ ni yóò rí jésù olúwa wa àmì lórúkọ jésù kristi kókó ọ̀rọ̀ wa tá a fẹ́ sọ̀rọ̀ lé lórí ní ọ̀sán yìí <clears throat> òun náà ni etí àwọn eléyìnbó má pè ní yíẹ̀ etí etí oríṣiríṣi etí ni ọ̀nà ládẹ fi ń gbà lò ó etí jẹ́ ohun tó jẹ́ pé ó máa tètè ṣe kínni ó má tètè gbọ́rọ̀ ẹ̀yà tiẹ̀ ni kó gbọ́rọ̀ kó gbọ́ tí wọ́n bá ń sọ nígbà tí etí bá gbọ́ ọ̀rọ̀ á lọ sọ fún ọkàn ọkàn ni ó sọ ohun tí etí gbọ́ ni pé kí ojú kò wò ó torí gbogbo wọn ṣiṣẹ́ fúnra wọn ni gbogbo wọn ṣiṣẹ́ fún ara wọn ni ẹ̀rí pé tí a bá sùn gan tí a bá kọ́kọ́ fẹ́ jí sí ayé tí ọlọ́run fẹ́ dá wa padà tó fẹ́ tó fẹ́ fi mi wa padà sí wa lára inú káfẹ́ ti gbọ́ bóyá àkùkọ ni tàbí nǹkan kan ló dún tàbí nǹkan kan ló kọjá bíi mọ́tò etí yẹn tó ti gbọ́ a sọ fún ọkàn ọkàn bá sọ fún ẹ̀mí ara láti jẹ́ kíni kó mọ nǹkan yẹn tàbí kó wò ó <clears throat> ṣùgbọ́n àwọn mìíràn lo ọ̀nà etí yìí ní ọ̀nà òdì ẹ má bínú àwọn mìíràn lo etí ní ọ̀nà òdì láti lè fi ṣe kíni láti lè fa ènìyàn sẹ́yìn láti lè bi ènìyàn wó láti lè mú ògo ènìyàn wọ omi etí ní lílò oríṣiríṣi ọ̀nà ni kálukú ń gbà lò èmi ò mọ bí ẹ ṣe ń lo tiyín dádì àti mọ́mì mi brọ́dà sísà mi ò mọ bí ẹ ṣe ń lò ó torí etí yẹn ló máa kọ́kọ́ alert gbogbo nǹkan tí ń ṣe àgọ́ ara yòókù nígbà tó bá sọ wà á fún òye á fún òye fún ọpọlọ púpọ̀ tó ń gbọ́ rèé ọpọlọ náà yóò wá sọ fún ìmíràn tó yẹ kó wo nǹkan náà bí ojú tàbí bí imú á fún ní òye pé ohun tí òun gbọ́ rèé bóyá wọ́n kànlẹ̀kùn ní etí ló máa sọ fún ọkàn pé wọ́n mọ̀ kànlẹ̀kùn rẹ̀ ọkàn ni ó wà mọ̀ pé ó yẹ kóun dáhùn nípasẹ̀ pé kò ran ẹnu níṣẹ́ pé ta ni ṣe rí pé iṣẹ́ tí etí ń ṣe pọ̀ púpọ̀ ṣùgbọ́n àwọn mìíràn ń lò ní ọ̀nà òdì nínú ìrìn àjò ayé ènìyàn nípasẹ̀ pé tí wọ́n bá ti fetí gbọ́ oore tàbí àánú tàbí ìṣelógo ọmọnìkejì wọn tó bá ti gbọ́ pé ó ń bọ̀ báyìí èrò ọkàn wọn búburú yẹn ni etí wọn yóò sọ fún torí àwọn ò ní èrò rere èrò búburú ọkàn wọn á tètè máa ṣiṣẹ́ kíákíá pé ah, mo mọ̀ gbọ́n tí etí sọ́nsìn o mọ̀ gbọ́n tó wì ṣó yẹ kí lágbájá dìde ṣó yẹ kó rọ́nà lọ́ṣá ṣó yẹ kó rí bẹ́ẹ̀ ṣó yẹ kí ìràwọ̀ rẹ̀ kó tàn èrò búburú yóò wá máa ṣiṣẹ́ kíákíákíá ìgbà tí èrò búburú bá fẹ́ ṣiṣẹ́ o lè ran ọwọ́ láti lè ṣiṣẹ́ yẹn o lè ran ẹsẹ̀ láti lè gbé e lọ ibi tí ó ti ṣe ohun búburú tó fẹ́ ṣe. etí ó ṣe àkàwé fún oríṣiríṣi nǹkan nínú bíbélì yìí ní àwọn tí etí gbọ́ ọ̀rọ̀ wọn tó sì ní ìfàsẹ́yìn ní àwọn tí etí gbọ̀rọ̀ wọn tó sì ní ìṣológo títí ẹ jẹ́ ká lọ wo ìwé Matthew ẹ jẹ́ ká lọ wo ìwé Matthew nípasẹ̀ ọ̀rọ̀ tí etí sọ fún ọba Hẹ́rọ́dù nítorí pé kíni wọ́n gbọ́ pé a tún bí ẹnìkan èyí tí ó tún jọba ju òun lọ Hẹ́rọ́dù kò gbà Hẹ́rọ́dù kò tiẹ̀ fẹ́ gbọ́ rárá wọ́n ní kàràn tí ọba mìíràn ọba tó jẹ lẹ́yìn òun tí òun jẹ ọba yìí àwọn yà fi idà yanjú ni àwọn ó ṣe kí ni àwọn ó fi idà yanjú rẹ̀ torí òun wà lórí àṣẹ òun wà lórí agbára lọ́wọ́lọ́wọ́ ẹ jẹ́ ká lọ wọ̀wé Matthew two ẹ já lọ sixteen to eighteen ẹ jẹ́ ká lọ sixteen to eighteen ọ̀rọ̀ fásitì mẹ́ta péré ni ló sọ ọ̀rọ̀ yìí Odo ta a bá bẹ̀rẹ̀ sí ká láti one to sixteen yẹn ìtàn jesu ìbí àti ìwásáyé rẹ̀ ló wà níbẹ̀ ṣùgbọ́n kí ni Herod gbọ́ láti sixteen rẹ̀ ó ní kànáà bẹ́ẹ̀ a ó fi ìdàyàn ojú rẹ̀ ni torí kànáà kí ọba mìíràn kó jẹ lẹ́yìn òun ó láwọn ó fi ìdàyàn ojú rẹ̀ kí ló wá ṣe nítorí ohun tó gbọ́ ó wá pàṣẹ fún àwọn ó pàṣẹ fún àwọn olóyè rẹ̀ ó pàṣẹ fún àwọn apani ìlú rẹ̀ ó ní kán bẹ̀rẹ̀ sí máa pa ọmọ ó ní láti ọmọ ọdún kan sí ti di ọmọ ọdún méjì òun ò tiẹ̀ fẹ́ gbọ́ ní pé ọmọkùnrin kankan wà láàyè tí kì í bá ṣe oore ọ̀fẹ́ áńgẹ́lì tó tètè lọ sọ fún Jósẹ́fù ní pé dìde ó yá gbé ọmọ nì kó ṣe kó kúrò ní ìlú yẹn bó o la ṣe lè máa sọ̀rọ̀ nípa Jésù báyìí ní èní tó bá yẹ pé òun náà ti wà lára àwọn ohun tí wọ́n ti ṣe kínni ní àwọn ọmọkùnrin ṣùgbọ́n kí a lè di kó lè di múmúṣẹ kí ó lè wá sí ìmúṣẹ nínú ayé Jésù Kristi ni pé ohun tí o fetí gbọ́ láti jẹ́ pé kó o fi ṣe ìkà fóun Ọlọ́run rán áńgẹ́lì rẹ̀ sọ̀kalẹ̀ lọ bá Jósẹ́fù pé kó dìde kó gbé ọmọ nì kó gbé kúrò ní ìlú yẹn kó gbé kúrò ní Bethlehem tó bí sí yẹn kó kúrò pátápátá kó ṣe kí ni kó gbé ọmọ rìn kó gbé rìn jìnnà ẹ wò ó ohun tí etí gbọ́ ó sì lọ ṣiṣẹ́ ọkàn fún ibi fún ìbànújẹ́ fún ikú fún ọ̀fọ̀ fún àwọn mìíràn ẹ jẹ́ ká wo àwọn tí wọ́n gba ọmọ lọ́wọ́ wọn láwọn tó jẹ́ pé ó ṣẹ̀ bí ọmọ láwọn tí wọ́n ìmí nǹkan ọmọ ó lè máa lu ọmọ rẹ̀ ní oúnjẹ àyà rẹ̀ lọ́wọ́lọ́wọ́ wọ́n dẹ̀ dé wọ́n dẹ̀ gbà lọ́wọ́ rẹ̀ wọ́n dẹ̀ pa ní ojú ìyá ẹ̀ ẹ wo iṣẹ́ tí etí ṣe ní ibẹ̀ nì nítorí ẹnìkan ẹ wo iye ènìyàn tó kọjá lọ èmi ò bẹ́ẹ̀ náà ṣe ń lo etí yín nípasẹ̀ pé ká ẹ gbọ́ pé lágbájá fẹ́ ní promotion ah, ṣó gbọ́dọ̀ ní ṣá tó bá mi ń bí ṣó yẹ kó lọ ṣá ẹ̀bẹ̀ mi mo ṣe látọ̀nà ẹ̀ tó fi ríṣẹ́ níbí kànáà bẹ́ẹ̀ máa yà ṣàkóbá fún ni nípasẹ̀ pé kí ni kó má ní ìtẹ̀síwájú ni wọ́n lẹ́yìn tó lóun ò ní jẹ́ kí ọba ọ̀rẹ́ òun kó jọba òun kò ní jẹ́ ọ̀rẹ́ ọba torí òun ò ní fi pé òun ò ní fọba pè é ọ̀rẹ́ ọba ló ń lọ yẹn o

ṣùgbọ́n èrò búburú tí etí gbọ́ fún ènìyàn ẹ̀ka yóò máa ṣe kíni yóò máa so èrò ibi ní gbogbo ìgbà ni èrò tí ò ní ìtẹ̀síwájú níwájú ọlọ́run ni yóò máa rò ní gbogbo ọ̀nà etí ni mò ń sọ̀rọ̀ nípa rẹ̀ Etí àwọn eléyìnbó ń pè ní híẹ̀ àfi ká mú etí wa ká lò ní ọ̀nà tó tọ́ àti èyí tó tọ̀ ní iwájú ọlọ́run ká lè bá àtọ ọ̀nà tó jẹ́ pé ó dẹ mọ́ ìyè ọ̀rọ̀ etí náà ló fa Joseph wá wàhálà ọ̀rọ̀ etí yẹn tó fa Joseph ó tún fa Joseph mìíràn wọ inú wàhálà nípasẹ̀ pé kíni ó láàlá ó láàlá ó wá wò pé irú àláwọ̀ rèé ó lọ sọ fún àwọn òbí ẹ̀ ṣe a sì mọ̀ wípé etí ọ̀nà méjì ni obìnrin tí ìyẹn fẹ́ ní ìgbà náà tí bàbá rẹ̀ fẹ́ àwọn ọmọ orogún mìíràn wọ́n máa wò pé màmá mi ẹ wá gbọ́ tí àlàtọ́mọ yẹn sọ fún dádì wa ni nítorí pé òun jẹ́ àbíkẹ́yìn ìfàǹfàànù bàbá bàbá dẹ̀ fẹ́ràn rẹ̀ púpọ̀ nítorí pé kíni ó máa ṣẹ́ nínú agbo ẹran ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ bí bàbá yẹn ṣe fẹ́ràn ẹ̀ tó wá dáṣọ aláràbarà fún torí pé ọmọ ní ó jọmọ tó fàì tó rẹwà gidigidi ṣùgbọ́n ọ̀rọ̀ tó sọ jáde sí etí tí wọ́n sì gbọ́ wọ́n wá wò pé ìwọ láàlá wò sọ jáde àwọn wà wọ́nà àti bó bí àlá rẹ yóò ṣe ṣe àlá rẹ padà ṣẹ ṣùgbọ́n ojú rẹ rí láti kékeré rẹ̀ ó dàgbà sínú wàhálà ni ó dàgbà sínú ìfòòró àti ìdààmú ìfòòró àti ìdààmú àti ọwọ́ dé ọwọ́ àti ọwọ́ dé ọwọ́ dé ẹrú dé kókó tó dé pé ó dé ẹni tó ń súnmọ́ ọba ó ṣe ẹ̀wọ̀n àìmọye ẹ̀wọ̀n ló ṣe wọ́n kàn ń kà nípa pé bọ́yá ẹ̀wọ̀n kan ni inú túbú tí wọ́n nínú kòtò tí àwọn ẹ̀gbẹ́ ẹ̀ tì sí. Si tí wọ́n gbẹ́ bí kànga tí wọ́n jù sí ẹ̀wọ̀n ní tí ò tiẹ̀ rẹ́nì kankan láti bá sọ̀rọ̀ bí kì í bá ṣe pé wọ́n tún wá gbé wọ́n wá tà fún àwọn ará íjíbítì ètò ń ra ẹrú inú kòtò nì ní ọ̀bá kú sí ní àlá àlá rẹ̀ tó ńlá tó sọ jáde ibẹ̀ wọn bá ti ṣẹ́rí ẹ̀ wọn bá ti jẹ́ kí àlá yẹn kó ṣe kí ni kó pin níbẹ̀ ẹ jẹ́ ká lọ wòwe Genesis thirty ìwé Genesis thirty seven one to eleven a máa rí ọ̀rọ̀ yìí níbẹ̀ Genesis thirty seven one to eleven a máa rí ọ̀rọ̀ yìí níbẹ̀ ṣùgbọ́n ọlọ́run ọlọ́run dúró ti àlá àti ìran tó rí tó sọ tí etí gbọ́ tó di wàhálà sínú ìrìn àjò rẹ̀ ọlọ́run ó dúró ti àlá ẹ̀ tó jẹ́ pé ó lá ṣùgbọ́n etí ló gbọ́ tó dá wàhálà lẹ̀ tó sọ ìrìn àjò rẹ̀ di ìrìn àjò ọjọ́ tó gùn nínú wàhálà àti ìdààmú ẹ̀yin ẹ wò bí àwọn ẹ̀gbọ́n ṣe lo ọ̀rọ̀ etí ọ̀rọ̀ tí wọ́n tí wọ́n kà gbọ́ lásán ṣùgbọ́n nípasẹ̀ tí májẹ̀mú tí ọlọ́run fi hàn án àti bí ọlọ́run ṣe sọ ìrìn àjò rẹ̀ wọ́n padà tẹ́rí yẹn bá níwájú ẹ̀ ibi tí mo fẹ́ ká ti lo etí wa jù nìyẹn ọ̀nà tí mo fẹ́ kí èmi àti yín ti gbà lo etí wa nìyẹn àwọn etí kan wà tó yẹ pé wọn kì í gbọ́ májẹ̀mú rere sí ènìyàn tó o bá ti lóo fẹ́ ṣe rere tó o bá ti sọ fún wọn báyìí kì í ṣe ṣe mọ́ tàbí tí a bá wò ó títí títí láti ìgbà tá a ti wà nínú ìrìn àjò ayé wa a ó rí pé gbogbo ohun tá à ń ṣe ah, tí n bá mà ti sọ̀rọ̀ yìí jáde ìmọ̀ máa ní ìfàsẹ́yìn a ò dẹ̀ gbọ́ ní ọ̀sán yìí dáàdì mo fẹ́ kẹ́ ẹ gbọ́ ní òwúrọ̀ lẹ bá wà ní ìlú tí ẹ ti ń wò mí mo fẹ́ kí ẹ gbọ́ mọ́mì ọ̀sán lẹ bá wà ní ìlú tí ẹ ti ń wò mí yẹn mo fẹ́ kẹ́ ẹ gbọ́ dáadáa brọ́dà sísà mi alẹ́ lẹ bá wà àbí ìrọ̀lẹ́ lẹ bá wà ní orílẹ̀-èdè tí ẹ ti ń wò ó lọ́wọ́lọ́wọ́ yẹn mo fẹ́ kẹ́ ẹ gbọ́ ọ̀rọ̀ yìí bóyá nípasẹ̀ pé a kóra wa ní ìjánu pẹ̀lú ohun ọ̀rọ̀ tí a ń sọ tí etí ń gbọ́ ṣùgbọ́n tó ń fa ìrìn àjò ayé wa sẹ́yìn ní ọ̀rọ̀ tá à ń sọ ohun tá à ń wí jáde tí wọ́n ń gbọ́ tí wọ́n sì ń fa ìrìn àjò ayé wa sẹ́yìn ẹ̀yin wá já lọ sọ fọlọ́run níbo ni mo ti sọ ọ̀rọ̀ mi jáde ta ni mo sọ ọ̀rọ̀ mi fún ta ni mo bá sọ ọ̀rọ̀ mi gangan ṣùgbọ́n tó yẹ pé etí rẹ̀ títí kì í gbóhun rere ni ṣùgbọ́n tó jẹ́ pé etí rẹ̀ tí kì í fi ògo fún ọlọ́run ni ọlọ́run gbà mí bàbá jẹ́ ayé mi gbà kúrò lọ́wọ́ etí tí kì í jẹ́ kí ògo èèyàn kó tàn tí máa fọ ògo ayé ènìyàn sẹ́yìn ní gbogbo ìgbà second second lé bí etí bá ti fẹ́ ṣiṣẹ́ rẹ̀ torí ibi tó bá ròde àwọn mìíràn ó tún gbé ìròyìn wọ́n tún gbé lọ nìyẹn etí mìíràn tọ́wọ́ náà bá tó ti gbóná ó tún máa tàn káàkiri ẹ̀jẹ̀ àsọ̀fọ́lọ́run ìwọ etí tí kì í gbóhùn rere ìwọ etí tí ò fògo fọlọ́run tó o ti gbọ́ ìṣerere àti ìṣelógo mi lónìí ní orúkọ jésù olúwa gbé agbára rẹ̀ gbà kúrò ní ayé mi gbogbo etí tí kì í fògo fún ọlọ́run ètí ènìyàn fi fa ayé mi sẹ́yìn lónìí ní orúkọ jésù ó yá jẹ́ ayé mi gbà kúrò lọ́wọ́ wọn gbàdúrà orúkọ jésù orúkọ jésù agbára ńlá jésù agbára ga jésù kristi ìwé etí tí kì í fògo fọlọ́run ìwé etí tí kì í fa ayọ̀ fún ènìyàn ìwé etí tí máa fa ayé ènìyàn sẹ́yìn ìwé títẹ́ jẹ́ pé kì í jẹ́ kí ayé yẹn kó ní ìtẹ̀síwájú lónìí ní orúkọ jésù olúwa kó gba agbára lọ́wọ́ rẹ gbogbo agbára kágbára èyí tó fi ń fa ayé ayé mi sẹ́yìn tó jẹ́ kí ayé mi kó ní ìtẹ̀síwájú dáàdì mọ́mì ẹ gbàdúrà yìí ẹ̀yin náà mọ ibi tí ẹ ti ti gbọ́ ọ̀rọ̀ yín dé ẹ wo ibi tí ẹ wà tá ẹ bá ti kọ́ ilé mẹ́rin márùn-ún òní kí ikú iṣẹ́ ṣùgbọ́n etí tó ti gbọ́ ìròyìn ayọ̀ yín tó wá sọ di ohun tó dà sí bí ìdààmú àti ìfàsẹ́yìn ńkọ́ ọlọ́run gbà mí lọ́wọ́ etí tí ò fògo fọlọ́run tó ń fa eré ayé mi sẹ́yìn ní gbogbo ìgbà ní gbogbo ọ̀nà tó ní wọn ò ní rọ́nà lọ lónìí ní orúkọ jésù olúwa dójú ti ẹ gbàdúrà orúkọ jésù orúkọ jésù agbára ńlá jésù agbára ga jésù kristi ìwé títì kì í fi fayọ̀ fún ènìyàn ṣùgbọ́n tó yẹ pé ọwọ́ fífa ayé ènìyàn sẹ́yìn ló wà fún lónìí ní orúkọ jésù kristi bàbá kó ayé yín gbà kú lọ́wọ́ mọ́mì ó yá kó ayé yín gbà dádì ó yá kó ayé yín gbà gbogbo etí tí kì í fi èèyàn sí inú ipò tó dára tó jẹ́ pé inú ìparun àti eyín ìparun kékeré ní máa fa ayé ènìyàn sí lọ́sàn-án yìí ní orúkọ Jésù lọ́wọ́ àkójá ayé yín gbà kú ò mọ́mì dáàdì ẹ ò rí ọ̀nà lọ gbogbo etí yẹn lórúkọ Jésù yóò gbèrè ìtìjú ni bẹ́ẹ̀ ni yóò Jésù Olúwa wa àmín àmín lórúkọ Jésù Kristi tí a bá lọ́wọ́ thirty seven yẹn Genesis thirty seven ká lọ́wọ́ twelve to ẹ̀ǹdí rẹ̀ a ó rí wọn ṣe tààtààtààtà tó ṣe tẹ́ dé Egypt Egypt tí ó dé yìí ibẹ̀ lọ́lọ́run ti fi ṣòpin ló ṣe kí ni ó fi ṣòpin ìrìn àjò rẹ̀ pé òòtún dààmú òòtún wàhálà mọ́ ṣùgbọ́n tó o tún ṣe náà náà náà ni ayé ó tún fẹ́ tí gbọ́ ọ̀rọ̀ rẹ náà ni ó tún fi lọ ibi gíga tí a bá lọ ka bẹ̀yẹn dáadáa twelve to thirty six ayé yóò tún gbọ́ ọ̀rọ̀ rẹ náà wọ́n lọ tún sọ fún ọba tó o tún fi kú òǹbí tó o fi di ẹni ńlá ẹ wo tí etí ṣe nítorí pé kí ni ọ̀rọ̀ rẹ̀ náà wọ́n gbé padà sọ fún ọba ọba dẹ̀ gbó ni ẹ lọ mú wá kalẹ̀ nínà tó ń túmọ̀ àlá níbẹ̀ ẹ mú jáde ẹ lọ kọ́kọ́ wẹ̀ ẹ́ ẹ gé irun orí rẹ̀ ẹ fún ní aṣọ ẹ mú wá fún mi ẹ wo bí etí ṣe ṣe ẹ sọ fún ọlọ́run ọlọ́run o jẹ́ kí ìlògo ayé mi ti ṣe tì mí jẹ́ kí ìlògo ayé àwọn ènìyàn tí wọ́n ní etí ti ń gbọ́ ọ̀rọ̀ lọ́wọ́ ọlọ́run ò jẹ́ kí wọ́n lo ìrìn àjò ayé etí wọn láti fi lè fà mí síwájú láti mú mi kúrò nínú aṣálẹ̀ nínú aṣálẹ̀ gbígbẹ tí ọ̀tá rò pò fi mí sí yìí láti lè sún ayé mi síwájú tiṣẹ́ tiṣẹ́ tiṣẹ́ tọ̀nà tọ̀nà mi láti lè mú mi kúrò lójú kan náà gbàdúrà orúkọ jésù orúkọ jésù kristi agbára ńlá jésù agbára ga jésù kristi ọlọ́run má jẹ̀mú gbogbo etí tí ó gbọ́ ọ̀rọ̀ yín ní ọ̀sán yìí mọ́mì dáàdì ó yá kán bẹ̀rẹ̀ sí máa fo rere lọ yín dáàdì mọ́mì mo ní kán bẹ̀rẹ̀ sí fo rere lọ yín dádì lórúkọ jésù wọn fòrò rere wa yín kan etí tí ó bẹ̀rẹ̀ sí máa gbọ́ ọ̀rọ̀ yín tí ọ̀rọ̀ yín ó máa yé wọn tí ó sì máa ní iyì nínú tí ó sì máa ní ìṣeré nínú tí ó máa ní àánú nínú tí ó máa ní àjẹyó àti àjẹṣẹ́kù nínú dádì mọ́mì brọ́dà sísà lórúkọ jésù ó yá kó dàpọ̀ mọ́ ohun yín ohun tá ó sọ jáde tí etí ó gbọ́ tí ó mú yín lọ sí ọgbẹ̀wọ̀n tàbí mú yín lọ sí police station lórúkọ jésù wọn ò ní gbọ́ ohun yín níbẹ̀ ṣùgbọ́n etí tí ó gbọ́ ọ̀rọ̀ ẹnu yín èyí tí ó wo ìsùnsùnsùn ìṣẹ̀dá ayé yín tí ó gbọ́rọ̀ ẹnu yín tí ó sì mú yín lọ dàpọ̀ mọ́ àwọn ọmọ aládé tí ó mú yín dàpọ̀ mọ́ àwọn ènìyàn ńlá lónìí ní orúkọ Jésù Ọlọ́run májẹ̀mú kó rán sínú ayé yín Ọlọ́run májẹ̀mú mo ní kó rán sínú ayé yín ẹ ṣe àmì ẹ ṣe àmì lórúkọ Jésù mo ní yóò rán sínú ayé yín dáàdì mọ́mì brọ́dà sísà lórúkọ Jésù ọkàn yín yóò balẹ̀ bẹ́ẹ̀ ni yóò rè Jésù Olúwa wa àmín àmín àmín lórúkọ jésù kristi ẹja lọ tún sọ fún ọlọ́run ká tó bọ́ sínú ìpele mìíràn torí ìpele ìpele bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ náà làṣọ àyàn bẹ́ẹ̀ náà ni làṣọ àlùbọ́sà ẹja sọ fún ọlọ́run ẹ̀mú ọba tó pọ̀ ní ipá àti agbára ọlọ́run o yípo ojú kan náà yìí èyí tí ayé fi ohun ẹnu dá ayé mi dúró sí olúwa mú mi kúrò níbi ó ti tó gẹ gbàdúrà orúkọ jésù orúkọ jésù agbára ńlá jésù àgbàràgà jésù kristi yípo ojú kan náà tí ayé fi ẹnu tí wọ́n fi dá ayé yín dúró sí yẹn mọ́mì dáde lónìí ní orúkọ Jésù Olúwa kó mú yín kúrò níbẹ̀ ó ti tó gẹ́ bàbá mú wọn kúrò ọmọ mú wọn kúrò ẹ̀mọ́ mú wọn kúrò lónìí ní orúkọ Jésù dáàdì mọ́mì ẹ̀ ọ̀rọ̀ náà lọ ọ̀nà yóò là fún yín bẹ́ẹ̀ ni yóò rí Jésù Olúwa wa àmín àmín àmín lórúkọ Jésù Kristi Olúwa kó fi àṣẹ dá yín lò ètí láti wákàtí ọ̀wọ̀ ẹ lọ ní orúkọ Jésù lẹ́tà ayọ̀ ohun rere tó tọ́ sí yín ó yá kó tẹ̀ yín lọ́wọ́ kọlu ayọ̀ tí wọ́n fi pè yín ní orúkọ jésù kristi olúwa kó fi pè yín ọlọ́run má jẹ̀mú o tẹ́ ń fọ́nkọ́ láyọ̀ tẹ́ fẹ́ tí yín gbọ́ tí ó mú yín lọ sí iwájú pẹ̀lú àwọn ọmọ aládé ní orúkọ jésù kristi olúwa kó dàpọ̀ pẹ̀lú yín mọ́mí dáàdì ọ̀nà kó là fún yín bẹ́ẹ̀ ni yóò rè jésù olúwa wa àmín àmín àmín lórúkọ jésù kristi ẹjá bọ́ sínú ìpele àdúrà mi ẹjá sọ fún ọlọ́run ẹ̀mí ọba tó pọ̀ ní ipá àti agbára ẹ̀rí ayé yìí ṣe kí ni ó ń tán lọ ní gbogbo ìgbà ni ní gbogbo ìgbà ní gbogbo àsìkò ni ọlọ́run gbà mí gbogbo tí ayé mi bá fẹ́ nílùú ìlú tí mo wà yín bàbá ṣàwárí rẹ̀ fún mi ẹ gbàdúrà orúkọ jésù orúkọ jésù agbára ńlá jésù agbára ga jésù òótọ́ láyé ti ń tán lọ ṣùgbọ́n tí ayé yín fẹ́ ní ìlú tí ẹ wà ní òun tí ayé fẹ́ ní orílẹ̀-èdè tí ẹ wà lónìí ní orúkọ jésù kristi bàbá kó wárí fún yín ọmọ kó wárí fún yín ẹ̀mọ́ kó wárí fún yín ohun tó yẹ fún ayé yín ohun tó tọ́ sí ayé yín èyí tó tọ́ sí ayé yín tó jẹ́ pé ayé yín nílò rẹ̀ ṣùgbọ́n kò tẹ̀ yín lọ́wọ́ kódà ẹ̀tí rẹ̀ tí ó ràn yín lọ́wọ́ láti lè ṣe lónìí ní orúkọ jésù olúwa kó rán àánú sí yín dáàdì mọ́mí olúwa yóò rán àánú sí yín ẹ rí àánú gbà ẹ ra àánú gbà àánú ọlọ́run o èyí tí ò ní ìrègùn tí ò ní kọmitì tí ò ní ìgbìmọ̀ nínú lórúkọ jésù ó yá kó wọ ayé yín kan ohun tí ayé yín fẹ́ yẹn ní orúkọ jésù ó yá kó tẹ̀ lọ́wọ́ mọ́mí dáàdì bẹ́ẹ̀ ni yóò rìn jésù olúwa wa àmín àmín àmín lórúkọ jésù kristi ẹjá tó gbàdúrà yìí dádì mọ́mì ẹjá sọ fún ọlọ́run ẹ̀mí ọba tó pọ̀ ní ipá àti agbára ọlọ́run o ní orílẹ̀-èdè tí mo wà yìí wàá bá má jẹ́ wọ́n fi ń palẹ̀ ogun mọ́ má jẹ́ arógun má jẹ́ àríwá má jẹ́ wọ́n fi ń palẹ̀ ogun olúwa dáwọ́ ogun dúró ẹ gbàdúrà orúkọ jésù orúkọ jésù agbára jésù agbára jésù kristi ní orílẹ̀-èdè tẹ́wà kò sílùú tó rọpọ mọ́ bàbá bàbá o ààbò ọlọ́run tó dájú ó yá kó fi bò yín wọn ò ní fi wá palẹ̀ ogun mọ́ kódà ò ní rógun gbogbo tí ṣe wàhálà ìdààmú lórúkọ jésù kristi bàbá bàbá ó yà fòpin sí kí ló ń jẹ́ ìfòòró àti ìdààmú lónìí ní orúkọ jésù a ò ní gbúrò rẹ̀ mọ́ bẹ́ẹ̀ ni yóò rè jésù olúwa wa àmín àmín àmín lórúkọ jésù kristi ẹja tó gbàdúrà yìí ẹja sọ fún ọlọ́run bàbá mi àti ọlọ́run mi o ọlọ́run gbà mí lọ́wọ́ ogun ìdílé tó ní wò ní rọ́nà lọ bàbá gbà mí lọ́wọ́ ogun ìdílé tó ní wò ní rọ́nà lọ tó ní bí mo ṣe wálé ayé náà ní ṣe lọ gbogbo rere tí àwọn ẹgbẹ́ mi ṣe tó ní wọ́n máa ṣe pẹ̀lú túláàsì ni bàbá já ayé mi gbà kúrò lọ́wọ́ ogun má jẹ́ fáyé mi já ogun má jẹ́ fi ròyìn ògo rẹ ní gbàdúrà orúkọ jésù orúkọ jésù agbára ńlá jésù agbára ga jésù dáàdì mọ́mì ẹ̀ ní fàyè yín ròyìn ogun mọ́ dáàdì mọ́mì múlẹ̀ ẹ̀ ní fàyè yín ròyìn ogun mọ́ ẹ̀ fàyè yín ròyìn ogun ọlọ́run ni bàbá o jẹ́ kó fàyè wọn ròyìn ogun ọlọ́run ọlọ́run má jẹ̀mú kí ló ń jẹ́ ogun kí ló ń jẹ́ wàhálà lónìí ní orúkọ jésù ẹ ò ní rí wàhálà mọ́ gbogbo tí ṣọwọ́ ìdààmú àti ìfòró yẹn bàbá bàbá lórúkọ jésù yá kó fòpin sí ọ̀nà kó là fún yín ọ̀nà kó là fún yín ọ̀nà kó máa là fún yín dáàdì mọ́mí ọ̀nà yóò là fún yín torí pé ẹ ní ìdí ọ̀nà lílà lónìí ní orúkọ jésù aláàánú kan sọ tó jẹ gbẹgbẹ lónìí yẹn lọ lónìí ní orúkọ jésù yá kó ràn sáyé yín ìgbìmọ̀ oore tí ò ní ìgbìmọ̀ nínú èmi ò béèrè rẹ̀ fún yín kí ló ń jẹ́ ìgbìmọ̀ lónìí ní orúkọ jésù oore tí ò ní ìgbìmọ̀ tí ò ní kọ́mítì bàbá kó ràn sí yín bẹ́ẹ̀ ni yóò rí jésù olúwa àmín àmín àmín lórúkọ jésù ẹ jẹ́ á sọ fún ọlọ́run ẹ jẹ́ á sọ fún bàbá mi àti ọlọ́run mi ọlọ́run o má jẹ́ fàyè mi máa ṣe kíni máa ṣe làálàá mọ́ gbogbo làálàá mi nínú ayé olúwa fòkèsè bàbá bàbá fi mí lọ́kàn balẹ̀ mú làálàá àti ìdààmú kó nu ayé mi gbàdúrà orúkọ jésù orúkọ jésù agbára jésù agbára ga jésù mọ́mí dádì ẹ̀ ò ní ṣe làálàá mọ́ gbogbo wàhálà àti ìdààmú yẹn lónìí ní orúkọ jésù ló wá ti fòpin sí i ẹ níṣẹ́ lálàkẹ́ tó jẹ mọ́ ọlọ́run aláàánú lórúkọ jésù yóò là ọ̀nà fún yín ju bẹ́ẹ̀ nǹkan ṣe lérò lọ torí ọ̀nà yóò là fún ju bẹ́ẹ̀ ṣe lérò lọ dáàdì mọ́mì lónìí ní orúkọ jésù ọ̀nà kó là fún yín bẹ́ẹ̀ ni yóò rí jésù olúwa wa àmín àmín àmín lórúkọ jésù kristi ẹ jẹ́ a gbàdúrà ẹ jẹ́ lọ sọ fọlọ́run ẹ jẹ́ orúkọ jésù ní ìgbà mẹ́ta ẹ̀mí mọ́ ní ìgbà kan ẹ jẹ́ sọ fún ẹ̀mí mọ́ ò ó yá mú mi kúrò ní aginjù ẹ̀mí òkùnkùn gbogbo aginjù ẹ̀mí òkùnkùn tí ayé fi orúkọ mi sí olúwa mú ayé mi kó nínú agbami ẹ̀mí òkùnkùn ẹ̀kàdúrà orúkọ jésù orúkọ jésù agbára jésù àgbàràgà jésù agbami ẹ̀mí òkùnkùn tí ayé fi orúkọ yín pamọ́ sí nínú agbami ẹ̀mí òkùnkùn tí ayé fi orúkọ yín há lónìí ní orúkọ jésù olúwa fàyín jáde olúwa kó fàyín jáde olúwa fàwọn jáde bàbá fàwọn jáde ọmọ fàwọn jáde gbogbo agbami ẹ̀mí òkùnkùn èyí tẹ̀ ńlá làtẹ́rù ń bà yín lónìí ní orúkọ jésù ọlọ́run májẹ̀mú ti mú yín kúrò mẹ́ kí ló ń jẹ́ agbára ẹ̀mí òkùnkùn lónìí ní orúkọ jésù ó yá gbèrè tìtú nínú ayé dáàdì mọ́mì yẹn ó yá kó gbèrè tìtú dáàdì mọ́mì ẹ ó rí ọ̀nà lọ ọ̀nà yóò là fún yín ipò tí wọ́n rà pé àwọn fi yín sí pé ibi táyà máa gbẹ́nu lórúkọ jésù kò tó dé ìpè yín mọ́ agbami ẹ̀mí òkùnkùn tí wọ́n rò pé wọ́n fowó kọ yín pamọ́ sí yẹn lónìí ní orúkọ jésù olúwa ti fà yín jáde bẹ́ẹ̀ ni yóò rí jésù olúwa wa àmín àmín àmì lórúkọ jésù ẹjá lọ sọ fọ́lọ́run ẹ̀mí mọ́ gbà mí lọ́wọ́ gíngí ibi lọ́wọ́ gíláàsì ìbànújẹ́ èyí tí ayé fi mọ́nítọ̀ ògo mi tí wọ́n fi mọ́nítọ̀ ògo mi tí wọ́n fi ń wíwá ìdí ògo mi káàkiri bàbá ó yá bùfọ́jú lù wọ́n gbàdúrà orúkọ jésù orúkọ jésù agbára ńlá jésù agbára ga jésù kristi ọ̀rọ̀ mi mú ọba tó pọ̀ nípa àti agbára gíngí ibi tí ọ̀tá fi mọ́nítò ògo yín yẹn gíngí ìbànújẹ́ tí ọ̀tá fi mọ́nítò ògo yín pé ṣé ibi o tún dé rèé ni ibi o tún dé dúró rèé ohun tó o tún fẹ́ ṣe rèé ohun tó fẹ́ dáwọ́lé rèé lónìí ní orúkọ jésù ó yá àárọ̀ ọ̀run ó yá lùbẹ̀pà lónìí ní orúkọ jésù ó yá kọ́fọ́ gíngí náà gbogbo gíngí tó fi mọ́nítọ̀ rẹ yín tó fi mọ́nítọ̀ ayọ̀ yín tó fi mọ́nítọ̀ ṣerere yín tó yẹ pé tẹ́ ẹ bá fẹ́ ṣe lóṣù yìí tẹ́ ẹ ti sọ jáde gbogbo tẹ́ ẹ bá fẹ́ ṣe tí wọ́n ti fi gíngí wọn wò tí wọn ò ní jó túbọ̀ sí ọlọ́run má jẹ̀mú o àárọ̀ ọ̀run ó yá dàpọ̀ mọ́ ọ̀nà ó yá kọlù babajọ́ kọlù lónìí ní orúkọ jésù dáàdì mọ́mí ẹ̀rọ náà lọ mo lẹ́rìí ọ̀nà lọ gíngì yẹn yóò fọ́ ni nítorí pé kí ni ọ̀tọ̀ ò ní mọ bí ìrìn àjò ayé yín mọ́ gbogbo tó fi mọ́nítọ̀ rẹ̀ yín yẹn lónìí ní orúkọ jésù wọn ti gbèrè tìtú bẹ́ẹ̀ ni yóò rè jésù olúwa àmín àmín àmín lórúkọ jésù kristi ẹ jẹ́ á sọ fún ọlọ́run ohun tuntun yẹ ayé yín ẹ jẹ́ sọ fọlọ́run olúwa fún tuntun sínú ayé mi èyí tí gbogbo èèyàn fi mọ̀ pé yẹ́sì wọ́ ọlọ́run gbé inú mi èyí tí gbogbo èèyàn fi mọ̀ pé wọ́ ọlọ́run bẹ pẹ̀lú mi bàbá fún tuntun sínú ayé mi jẹ́ kí gbogbo ayé kọ́ mọ̀ ẹgbẹ̀tura orúkọ jésù orúkọ jésù agbára náà jésù agbára ga jésù kristi bàbá o òòrè rẹ tó tuntun tí ó yẹ ayé yín oore tuntun tí gbogbo èèyàn mọ̀ pé yẹ́sọ ọlọ́run ṣe yín lóore mọ́mí dáàdì lónìí ní orúkọ jésù ó yẹ gbà ó yẹ gbà ó yẹ gbà ó yẹ gbà lónìí ní orúkọ jésù oore tí ayé yín fẹ́ ní orúkọ jésù ó yá kó fi sínú ayé yín bàbá fi síbẹ̀ ọmọ fi síbẹ̀ oore tí ayé yín nídìí ní orúkọ jésù bóyá fún ẹnìkan ni ètí ó ràn yín lọ́wọ́ tí ó mú yín kò nínú agbami ẹ̀mí òkùnkùn ètí ó mú yín kò nínú adágún omi ẹ̀mí òkùnkùn ètí wọn kí ayé yín bọ̀ lónìí ní orúkọ Jésù rí akóran sí yín dáàdì kóran sí yín mọ́mì kóran sí yín lónìí ní orúkọ Jésù Kristi bàbá o ọ̀nà kó là fún yín gbogbo agbami ẹ̀mí òkùnkùn yẹn a ò tún gbúrò orúkọ yín bẹ̀ mọ́ ẹ gbàgbọ́ mà ẹ gbàgbọ́ sà mo ní agbami ẹ̀mí òkùnkùn yẹn lónìí ní orúkọ Jésù a ò gbúrò ìràwọ̀ yín bẹ̀ mọ́ ìràwọ̀ yín ti di tiyín lónìí ní orúkọ Jésù ẹ ó dẹ̀ lò pẹ́ bẹ́ẹ̀ ni yóò rìn Jésù Olúwa wa àmín àmín àmín lórúkọ Jésù bí ẹ ṣe ṣe àmì yẹn lórúkọ jésù àmì tẹ́ mọ̀ pé agbára àdúrà yín <clears throat> ní ọ̀sán yìí ẹ ti rí ọwọ́ ọlọ́run àmì yẹn ní kọ́mọ́kíá lórúkọ jésù lu ayé òfin náà ayé yín ẹ ó rí ọwọ́ ọlọ́run dáàdì mọ́mì mi dáàdì mọ́mì brọ́dà sísà mi ẹ ó rí ọwọ́ ọlọ́run oṣù tuntun la yìí òní ni ọjọ́ àkọ́kọ́ nínú oṣù náà kí oṣù kó tó parí ọlọ́run bẹ ní tòótọ́ ọlọ́run sì bẹ ní tòótọ́ lórúkọ jésù ọwọ́ ọlọ́run tẹ́ fi mọ̀ pé ọlọ́run dá yín lò lóṣù yìí ní orúkọ jésù kó tó parí ẹ̀rí ọwọ́ ọlọ́run èyí tí ó ràn yín lọ́wọ́ èyí tí ó mú yín kò nínú adágún omi èyí tí ó mú eré ayọ̀ yín tètè tẹ̀ yín lọ́wọ́ èyí tí ó fọ tuntun sínú ayé yín èyí tẹ́ gbòòrè ńlá tẹ́ tẹ́wọ́ yín gbòòrè ńlá bẹ́ẹ̀ tẹ́ gbà tẹ́jẹ́ pé ẹ mọ̀ wò pé èmi ló ṣe yín fún lórí tí ó mọ̀ tẹnu yín jáde lórúkọ jésù kóṣù kó tó parí dáàdì mọ́mì ẹ gbàgbọ́ ẹ gbàgbọ́ kóṣù tó parí ẹ rí ohun ayọ̀ bẹ́ẹ̀ ni yóò rí jésù olúwa wa àmín àmín àmín lórúkọ jésù ẹ jẹ́ sọ fún ọlọ́run aṣọ ìpín ẹ pé kí ló ń jẹ́ aṣọ ìpín kò sẹ́ni tó gbọ́dọ̀ fi bora bí ìgbà tí wọ́n bá ń sọ pé wọ́n da yèrèpè sí aṣọ ta ló fẹ́ gbé wọrùn kò sẹ́ni tó fẹ́ gbé wọrùn rẹ̀ ẹ sọ fún ọlọ́run olúwa fàáyà kò ní ara mi aṣọ gbèsè aṣọ àìní aṣọ ìfòòró àti ìdààmú bàbá fàáyà kò ní ara mi ẹ gbàdúrà orúkọ jésù orúkọ jésù agbára ńlá jésù bàbá o aṣọ ìpín aṣọ wàhálà àti ìdààmú aṣọ gbèsè aṣọ ìfòòró bàbá bàbá kò fàyà kù ní ara yín dáàdì mọ́mì ẹnìdí kò fàyà mà bẹ́ẹ̀ ni ẹnìdí kò fàyà sà kò sábà nínú ká ṣe ká má rí ojútùú bá a bá ṣe ní ọ̀sẹ̀ kan ó yẹ ká lè máa ní ẹgbẹẹgbẹ̀rún méjì ìyẹn níwọ̀nba láti lè máa sọ pé níjoojúmọ́ tá a ṣe kíni tá a fi pamọ́ ṣùgbọ́n tá a bá ṣẹ́ tó jẹ́ pé bíi five hundred two fifty là ń rí o kò dáa fún ìrìn àjò ènìyàn ẹ sọ fọ́lọ́run ẹ jẹ́ àsọ fọ́lọ́run ni bàbá o aṣọ àìní aṣọ gbèsè aṣọ ká ṣẹ́ṣẹ́ṣẹ́ ká mọ̀rọ̀ tútù rẹ̀ bàbá fàáyà kúrò lára mi ẹ gbàdúrà orúkọ jésù orúkọ jésù agbára jésù àgbàrẹ́gà jésù aṣọ gbèsè aṣọ àìní aṣọ ká nàkàtà ká tó rí mi aṣọ ká máa fi kan yé kan wọ́n máa fi kan yé kan ẹ jẹ́ tó gbowó ẹlẹ́ẹ̀kí tó fi yí ìbá tó fi yí tán bàbá tó ṣe kínní ìmọ̀ à fìkan yí kan kò dáa fún ìrìn àjò èèyàn ọlọ́run má jẹ̀mú o ó yẹ ogo fìkan yí kan mú kú ònú ayé mi gbàdúrà orúkọ jésù orúkọ jésù agbára jésù agbára jésù ọlọ́run má jẹ̀mú o aṣọ gbèsè aṣọ àìní aṣọ ẹ̀rọ lórí aṣọ ẹ̀rọ láàánú lónìí ní orúkọ jésù aṣọ fìkan yí kan etí ọ̀tá máa ń gbé wọ ayé ènìyàn bàbá fàáyà kúrò ní ara mi ọlọ́run má jẹ̀mú fàyà kúrò ní ara mi lọ́sẹ̀ ní orúkọ jésù olúwa jẹ́ rọ́nà lọ bàbá jẹ́ ń lẹ́yìn títí jésù olúwa wa àmín àmín àmín lórúkọ jésù kristi ẹja sọ̀rọ̀ lórí aṣọ yẹn mà ẹja tún pàṣẹ lórí ń tá a bá fẹ́ ọmọ aláṣẹ la jẹ́ níwájú ọlọ́run ẹja sọ fún ọlọ́run ọlọ́run gbà mí lọ́wọ́ kólóbó gbèsè tí ọ̀tá gbé sí iwájú mi wípé tí n bá ti ń ṣe kí n máa kó sí. Si bàbá o torí n tẹ́ ẹ fẹ́ fi ṣe kó tó tó gbà tẹ́ ṣe ni nǹkan míì tẹ́ ẹ fẹ́ fi ṣe ọ̀bà tó yọjú ẹ gbàgbọ́ mà dáàdi ẹ gbàgbọ́ sà kẹ́ ẹ tó gbà á oníṣẹ́ oṣù kó o tó gbà á ohun tí mo fẹ́ fi ṣe rèé ṣùgbọ́n kóṣù nì kó tó parí gan ohun tẹ́ ẹ̀ náà lé lórí yóò ti dànù lẹ̀ kódà kò tó ní ka ọwọ́ ni ọwọ́ tó ń domi ayé mi rú tó láyé mi ò ní nísinmi gbogbo ọwọ́ tó ń domi ayé olúwa jẹ́ ó gbẹ̀dànù bá mi fi náà tó gbàdúrà orúkọ jésù orúkọ jésù agbára jésù agbára jésù kristi ọwọ́ tó ń domi ayé yín rú mọ́mì dáde ọwọ́ tó ń domi ayé yín rú yẹn lórúkọ jésù ọwọ́ náà kò gbẹ̀dànù tó bá ti gbé olúwa kánná jò kó má bàa láàyè láti tún ṣe bí fún ẹlòmíràn mọ́ bàbá bàbá ọwọ́ tó ń domi ayé yín rú lónìí ní orúkọ jésù Baba finájò Baba finájò Baba finájò Baba finájò Baba finájò Baba finájò Baba finájò ọwọ́ tó ń dọ̀bẹ̀ ayé irú lónìí ní orúkọ jésù olúwa kánásì bàbá jó gbẹdànù olúwa jó gbẹdànù olúwa jó gbẹdànù olúwa jó gbẹdànù lónìí ní orúkọ jésù ọwọ́ náà yóò gbẹ kò ní ráyè nínú ìrìn àjò ayé yín mọ́ bẹ́ẹ̀ ni yóò rè jésù olúwa wa àmín àmín àmín lórúkọ jésù kristi ẹ̀já lọ tún sọ fọlọ́run aládùúà níwà àgbàkúlàdùà mọ́mì dáàdì mi àgbàkú ni àdúrà a máa gbàdúrà títí táyé wọ́n fi dára ni a máa gbàdúrà títí tí ọ̀tá wọ́n fi ṣe kíni tí ẹni bí yóò fi ṣe kíni yóò fọwọ́ rẹ̀ ṣera rẹ̀ ẹ̀jẹ̀ sọ fọlọ́run ẹ̀mí má gbà mí lọ́wọ́ ẹni tí wọn ò ròyìn rẹ̀ fún ibi ṣùgbọ́n tó ń ròyìn ayé mi fún ibi tó ń ròyìn ayé mi fún ìkà tó ń ròyìn ayé mi fún ẹni ibi láti fi lè ṣe mí lọ́ṣẹ́ ọlọ́run o gbogbo ọwọ́ kọ́wọ́ tí wọ́n bá nà ó yẹ kí wọ́n fi na ara wọn gbọ̀dúrà orúkọ jésù orúkọ jésù agbára ńlá jésù agbára ga jésù ọ̀tá ìdílé yẹn ọ̀tá ilé ọkọ yẹn ọ̀tá àdúgbò yẹn ọ̀tá inú ẹbí yẹn ọ̀tá inú ọ̀rẹ́ tó ń lé pàdé yín kiri dáàdì mọ́mẹ̀ ẹ̀yin náà rí mọ́ṣẹ́ fún gúnmọ́ yín ní ibi iṣẹ́ yín yẹn lónìí ní orúkọ jésù jẹ́ wọ́n fọwọ́ ara wọn ṣera wọn bàbá bàbá jẹ́ wọ́n fọwọ́ ara wọn ṣera wọn ọlọ́run jẹ́ ayé mi gbà jẹ́ ayé gbà ó yá jàgbà ó yá jàgbà kí olúwa yóò já ayé nígbà kó lọ́wọ́ wọn bẹ́ẹ̀ ni yóò rí jésù olúwa wa àmín àmín àmín lórúkọ jésù kristi olúwa kó fàṣẹ dá yín lò olúwọlé bùnmi olúwa kó fi àṣẹ dá yín lò mọ́mí bí ẹ ṣe ń wọlé ẹ máa bá mi ṣíà nígbà mẹ́sàn-án mẹ́sàn-án ọ̀tọ̀ọ̀tọ̀ bí gbogbo yín ṣe ń wọlé yẹn máa bá mi ṣíà ní ìgbà mẹ́sàn-án mẹ́sàn-án ọ̀tọ̀ọ̀tọ̀ lórúkọ jésù mọ́mí mi ọwọ́ tó ń lóun ọmọ bá ayé yín wí tàbí bá iṣẹ́ yín jà yẹn lónìí ní orúkọ jésù ọwọ́ náà gbé dànù gbogbo agbára kágbára èyí tí òyìn ọlọ́run àlàyé dúró sí tó lè lóun ọmọ bá yín rin ìrìn àjò tàbí mú ìrìn àjò ayé yín wípé wọn ọmọ bá dẹ́gbọ̀n pẹ̀lú òun kankan ah lónìí ní orúkọ jésù olúwa ti bù fọ́jú lù dáàdì mọ́mì bí ẹ ṣe wọlé tí ẹ ṣí ara yẹn lórúkọ jésù á sì òrèrè kàn yẹn ẹ̀yin ẹ kọ̀ sílẹ̀ òní ni ọjọ́ àkọ́kọ́ nínú oṣù keje náà ọwọ́ ọlọ́run ọwọ́ rẹ̀ èyí tí ó dàpọ̀ mọ́ ohun rere èyí tá gbélé yín lọ́wọ́ èyí tẹ́ lò ní àlòpẹ́ èyí tẹ́ lò ní àlògbàyì lónìí ní orúkọ jésù mọ́mí dáàdì yóò tẹ̀ yín lọ́wọ́ ọwọ́ ọlọ́run ní orúkọ jésù kò ní fi ayé yín sílẹ̀ ọwọ́ ọlọ́run yóò wà ní àmì lórúkọ jésù kristi ẹjá sáré dé fẹlẹ èdè ládé ẹjá sọ fún ọlọ́run ẹ̀mí mọ́ o olúwa o mo rán ọ níṣẹ́ lọ sí ibi tá a ti bí mi mo rán ọ níṣẹ́ lọ sí ibi tá a ti bí mi bóyá lè yá lè bàbá gbogbo ẹ̀mí àwọn àwọn tó jẹ́ pé wọn ò fẹ́ kí àkùkọ kókọ ní ibi tá a ti bí mi ní ilé ìyá lè bàbá gbogbo ẹ̀mí tó ní àkùkọ lè ò ní kọ olúwa o ó yá bá mi lù wọ́n pẹ́ gbàdúrà. orúkọ jésù orúkọ jésù agbára ńlá jésù agbára ga jésù kristi mọ́mí dáde bí a ṣe ṣe àrè yẹn gbogbo ẹni tó jẹ́ pé ó sọ pé kùkùté lòun àkùkọ gàgàrà lòun òun ìfẹ́ kí kéékèèké kankan kó kọ níbi tẹ́ ẹ ti jáde nílé ìyá níbi tẹ́ ẹ jáde nílé bàbá yẹn lónìí ní orúkọ jésù olúwa yóò fi kú kú òjijì ikú òdì olúwa yóò fi pádànù ní orúkọ jésù olúwa yóò ọjà ayé tí ń pẹ̀lẹ́ yín lọ́wọ́ ẹ ọ̀rọ̀ náà lọ gbogbo ẹ tó sọ̀rọ̀ ẹ̀ ní kùkùté yẹn níbi tá a ti bí yẹn nílé ìyá nílé bàbá nílé ọkọ tàbí ilé ìyàwó tó ní gbogbo ẹ tó bá rúkété epo tiẹ̀ báyìí nílò òun yóò sáré pò ń bá fọ̀dànù lónìí ní orúkọ Jésù Kristi olúwa ti yẹ̀yẹ́ olúwa ti dójú tì í gbogbo agbára rẹ̀ lórúkọ Jésù ti di asán lórí ọ̀rọ̀ yín ó ti dòfo lórí ọ̀rọ̀ yín ó ti gbèrè tìjú bẹ́ẹ̀ ni yóò rìn Jésù olúwa wa àmín àmín àmín lórúkọ Jésù bàbá fa àṣẹ dá wọn lò ẹ̀mí mọ́ kó fi àṣẹ dá yín lò bẹ́ẹ̀ ni yóò rí jésù olúwa wa àmín àmín àmín lórúkọ jésù kristi àwọn tó ṣiṣẹ́ ọwọ́ ọ̀kan nínú irinṣẹ́ yín tẹ́ fi ń ṣiṣẹ́ ọwọ́ yẹn bá mi mú lọ́wọ́ mọ́mì ìkan nínú irinṣẹ́ ọwọ́ yẹn dáàdì mi brọ́dà sísà ẹ bá mi mú ọ̀kan nínú irinṣẹ́ yẹn bá mi mú lọ́wọ́ bóyá sísọ́ọ̀sì lẹ́yìn ń lò tẹ́ fi ń gé aṣọ ẹ̀yin ẹ sá ti dì í mú ẹ sọ fún ọlọ́run ẹ jẹ́ àporúkọ jésù ọlọ́run o iṣẹ́ tí a mọ̀mọ́ mi rèé iṣẹ́ mi kò gbọ́dọ̀ dojú ìjà kọ mi mi ò gbọ́dọ̀ ṣe kí n tó sọ pé wò ó ṣe mọ́ ogun tí èèyàn gbéṣẹ́ tí ó máa ṣe lẹ̀ tí ó lóun ó tún lọ ṣe mí tún lọ wá mi ṣe ní orúkọ jésù má jẹ ohun ìkọ́fà sí mi gbàdúrà orúkọ jésù orúkọ jésù agbára jésù agbára jésù ọwọ́ tó jẹ́ pé lọ́wọ́ dààmú ayé yín dààmú irinṣẹ́ tẹ́ ẹ mú lọ́wọ́ yẹn pé kò ní tún jọ́nà fún yín mọ́ lónìí ní orúkọ jésù ọwọ́ náà gbèrè tìjú iṣẹ́ ká tún lọ tún kọ́ mi lórúkọ jésù ohun yóò ní fọ̀ sí yín bẹ́ẹ̀ ni yóò rí jésù olúwa wa àmín àmín àmín lórúkọ jésù ẹ̀mí ọlọ́run ní kí n tún àdúrà yẹn gbà fún yín dáde mọ́mí ẹ̀mí ọlọ́run ní kí n tún àdúrà yẹn gbà fún yín ẹ jẹ́ á sọ fọlọ́run ọlọ́run gbà mí irinṣẹ́ mi rèé èyí tí mo jìyà kọ́ irinṣẹ́ mi rèé èyí tí mo fi jẹun sí inú mi ọlọ́run o ó yá fi fohùn rere jáde sínú ayé mi gbogbo táwọn èèyàn ti ṣe nípasẹ̀ ọwọ́ wọn iṣẹ́ mi náà èmi náà ti mọ àmọ́ ìmọ̀ye èèyàn tó ti ṣe ohun rere nídìí iṣẹ́ yìí iṣẹ́ tèmi náà wá ń ṣe yìí iṣẹ́ irinṣẹ́ ọwọ́ mi rèé ó yá tèmi náà ó ṣohun rere nídìí rẹ̀ bàbá o ó yá fọ ògo tuntun jáde fẹ́mi náà nídìí iṣẹ́ yìí jẹ́ kí iṣẹ́ jẹ́ kó la èmi náà nínú ayé yẹn gbàdúrà orúkọ jésù orúkọ jésù agbára ńlá jésù agbára ga jésù mọ́mí dáàdì iṣẹ́ yín yóò là yín irinṣẹ́ tẹ́ ẹ mú lọ́wọ́ yẹn ẹ̀mọ iye yẹn ló ti fi là nínú ayé yìí wọ́n ti fi là káàkiri àgbáláyé ni wọ́n là láti ìlú aláwọ̀ dúdú wọ inú aláwọ̀ funfun ọlọ́run yóò gbé ẹ̀yin náà débẹ̀ èyí tó sì ti gbé yín débẹ̀ lórúkọ jésù kò ní tó dá yín padà sẹ́yìn mọ́ iwájú iwájú lẹ́yìn máa tẹ̀sí bẹ́ẹ̀ ni yóò rí jésù olúwa wa àmín àmín àmì lórúkọ jésù kristi àwọn olóko àwọn ní kátàkárà olókòwò kéékèèké ó yá ẹjẹ́ abomi síwájú ṣé a ti bomi náà ẹjẹ́ àgbàdúrà ẹgbẹ́ omi yẹn lọ́wọ́ yín ni ọwọ́ yín lẹ́mọ egbowó lọ́wọ́ àwọn ènìyàn ẹ̀yin ẹgbẹ́ omi yẹn sí ọwọ́ yín báyìí ẹjẹ́ aṣọ fọlọ́run ẹ porúkọ jésù ní ìgbà mẹ́ta ọlọ́run má jẹ̀mú o olúwa gbà mí omi tí mo gbé lọ́wọ́ ẹ̀ mo fẹ́ kó o jẹ́ torí kò sẹ́ni tí mo mi tọ́kàn rẹ̀ balẹ̀ lórí iṣẹ́ mi okòwò tí mo ṣe yìí olúwa mi ó balẹ̀ ó yá dé ẹ̀dàjẹ́yà àti àjẹṣẹ́kù ó yá dé ṣeun rere nídìí iṣẹ́ mi gbàdúrà orúkọ jésù orúkọ jésù agbára ńlá jésù àgbàràga jésù kristi nídìí iṣẹ́ yìnyẹn ní orúkọ jésù olúwa yóò mú ìtẹ̀síwájú mami dadi olúwa yóò mú ìtẹ̀síwájú brother sister mi lórúkọ jésù mo lọ́lúwa yóò mú ìtẹ̀síwájú iṣẹ́ yìnyẹn gangan òkòwò yìnyẹn ní orúkọ jésù kò ní dá sí gbèsè fún yín kò sì ní dá sí ìdààmú fún yín lórúkọ jésù gbogbo àwọn tó ń tà táwọn náà fi ṣe òrere tí wọ́n kọ́lé tí wọ́n ralẹ̀ tí wọ́n ṣe òrere nídìí ẹ̀ ẹ̀yin náà yóò ṣe bẹ́ẹ̀ ni yóò rí jésù olúwa wa àmín àmín àmín lórúkọ jésù fún àwọn oní ọ́fíìsì tó yẹ pé wọ́n máa ń gbàlejò ni ẹ sọ fún ọlọ́run ọlọ́run àlejò ayọ̀ jẹ́ kó bá mi ẹ porúkọ jésù ẹ lọ ọlọ́run àlejò ayọ̀ òkè ẹ̀mí ọlọ́run lẹ́ẹ̀mú nínú omi ẹ̀ẹ́dẹ̀dà yókù sí ilẹ̀ẹ́lẹ̀ẹ́ Ni ibi ṣọ́ọ̀bù yẹn gangan ẹ ó mú ẹ sì ṣe kíni da yoku sí ilẹ̀lẹ̀ ní ibi ṣọ́ọ̀bù yẹn lórúkọ jésù èèyàn ayọ̀ yóò wà rántí yín ṣe yín lóore mọ́mì ìgbàgbọ́ nìkan ni kẹ́mi ní ó ní ẹ tó bá gba wòlíì gbọ́ yóò jèrè wòlíì bó ṣe wí nìyẹn ẹyẹ ẹja sọ fún ọlọ́run ẹ̀yin tẹ́ ẹ ní ọ́fíìsì ẹyọ ẹja sọ fún ọlọ́run ọlọ́run àlejò ayọ̀ ó yára sínú ṣọ́ọ̀bù mi ọlọ́run àlejò ayọ̀ ó yára sọ́fíìsì mi lẹ́yìn tí ó darapọ̀ mọ́ mi tí ó ràn mí lọ́wọ́ ó yára sínú ọ́fíìsì mi ẹ gbàdúrà orúkọ jésù orúkọ jésù ọlọ́run àlejò ayọ̀ bàbá kó ràn sí yín ọmọ kó ràn sí yín ẹ̀mọ́ kó ràn sí yín ọlọ́run àlejò ayọ̀ ní orúkọ jésù àlejò ayọ̀ yóò bá yín oore tó sì fẹ́ wá ṣe níbẹ̀ náà ni pé yóò wá ràn yín lọ́wọ́ yóò sì ràn yín lọ́wọ́ ẹ ra ànúgbà bẹ́ẹ̀ ni yóò rè jésù olúwa wa àmín àmín àmín lórúkọ jésù ẹ ṣé mọ́mì mi dáàdì mò ń rí ọwọ́ yín sà dáàdì mọ́mì brọ́dà sísà mi mò ń rí ọwọ́ yín gbogbo àwọn silent listener gbogbo yín ni mò ń rí ọwọ́ yín lórúkọ jésù gbogbo yín tẹ̀ǹtẹ̀ lọ́ọ̀fù tẹ̀ǹtẹ̀ lọ́ọ̀fù tẹ̀ǹtẹ̀ láìkì yẹn ọlọ́run yóò nífẹ̀ẹ́ yín yóò sì nífẹ̀ẹ́ yín ni torí pé tọ́lọ́run bá ti nífẹ̀ẹ́ yẹn gbàgbé tí ọlọ́run bá ti nífẹ̀ẹ́ yẹn bí èèyàn ò bá nífẹ̀ẹ́ yẹn ẹ tẹ̀síwájú lórí ìrìn àjò ayé yín lórúkọ jésù ọwọ́ ọlọ́run tó fi nífẹ̀ẹ́ yẹn ní orúkọ jésù ayé ò ní yí padà ìkàlà àwọn èèyàn wọn ò ní yí padà wọn ò dàrú mọ́ yín lọ́wọ́ ọwọ́ ọlọ́run yẹn tó fi nífẹ̀ẹ́ yẹn ní orúkọ jésù yóò máa nífẹ̀ẹ́ tì ní bẹ́ẹ̀ ni yóò rè jésù olúwa wa àmín àmín àmín lórúkọ bẹ́ẹ̀ ṣe ń tẹ lọ́ọ̀fù tẹ̀ ń tẹ láìkì mò ń rí ọwọ́ yín ẹ rí ọwọ́ ọlọ́run wọ ibi ni òní ni ọjọ́ kìíní òní ni ọjọ́ kìíní nínú oṣù keje torí pé kí ni a ti bọ́ sí mẹ́fà tó kù ìpele àkọ́kọ́ rèé lórúkọ jésù kó sì tó parí ẹ jẹ́rìí sí agbára ọlọ́run tẹ bá ti rí agbára ọlọ́run náà tẹ jẹ́rìí sí ẹ jọ ẹ lọ ṣèdúpẹ́ tàbí ká ẹ lọ sí ṣọ́ọ̀ṣì yín ẹ fi ohun tó jọjú ẹ kàn fíbẹ̀ ẹ̀yin ẹ ti ṣe kí ni mọ́mì mo rí ọwọ́ yín mà ẹ̀yin ẹ kàn ti fi ohun tó jọjú yẹn ẹ sọ sí ẹ ti sọ fọlọ́run pé ohun tí mo rí rèé tí olúwa ní kí n ṣe látẹnu wòlíì ìyá àdúrà ẹ̀rí abániṣe ọlọ́run tèmi rèé ẹ̀yin ẹ lọ fi síwájú ni ẹ gbàgbọ́ oore yẹn yóò máa di ìpele ìpele ìpele ìpele ìpele àánú yẹn yóò máa di ìpele ìpele ìpele torí pé kíni àánú ọlọ́run lẹ̀kùn rẹ̀ yóò ṣí fún yín bẹ́ẹ̀ ni yóò rí jésù ẹ rí i pé oṣù etí àwọ̀ yìí oṣù keje yìí òun jẹ́ oṣù àpẹẹrẹ gidi ó jẹ́ oṣù àpẹẹrẹ gidi nínú genesis tá a bá rí ọjọ́ méje ẹ rí bí bí olúwa ṣe ń ṣe kíní kó tó fi ọjọ́ keje kó tó fi sinmi ṣe rí pé ó lágbára ẹ sì rí pé ilẹ̀ náà méje ọ̀run náà méje ṣùgbọ́n oṣù keje yìí ó gbọ́dọ̀ pé yí dáàdì mọ́mì ẹ rí ọwọ́ ọlọ́run bẹ́ẹ̀ ni yóò rí jésù olúwa wa àmì lórúkọ jésù fún àwọn tó ṣàìsàn èmi ò mọ rú onírúurú ẹ̀sán náà ni wọ́n gbé tọ jésù ẹ̀yin ẹ ìgbàgbọ́ wípé ẹ̀sán ikọ́ ni ó pa mí ẹ sọ fún ọlọ́run ọwọ́ tó tó fẹ́ sọ mí darúgbó lọ́sàn gangan ó yá bá mi mú kúrò ń bẹ́ẹ̀ gbàdúrà orúkọ jésù orúkọ jésù agbára jésù agbára jésù ọwọ́ ẹ̀sánú ayé mi lónìí ní orúkọ jésù bàbá mú kúrò ọmọ mú kúrò ẹ̀mí mú kúrò lónìí ní orúkọ jésù kristi àìsàn yẹn kọ́ ló máa pa yín ẹ̀ẹ́dùn ráyè yín lò bẹ́ẹ̀ ni yóò rè jésù olúwa wa àmín àmín àmín lórúkọ jésù kristi fún àwọn diabetes, kánsà àwọn oní ìju fibroid ẹyọ ẹ jẹ́ ká bomi ọlọ́run májẹ̀mú yà wọnú omi lọ bóyá diabetes ni bóyá cancer ni bóyá ọ̀ṣà ni ẹja sọ fọlọ́run bóyá fibroid ni gbogbo ogun àìsàn yìí ọlọ́run gbà mí àtàwa tá a fẹ́ sọ operation láìpẹ́ yìí bóyá alẹ́ ni wọ́n fẹ́ sọ operation tiwa àwa tá a fẹ́ sọ operation nínú oṣù yìí ẹja sọ fún ọlọ́run tí wọ́n bá ti ṣe léyìí ọlọ́run mọ̀jọ́ kù lẹ́yìn mọ́ gbogbo ogun operation nínú ayé mi mi ò fẹ́ mọ́ ẹ orúkọ jésù orúkọ jésù agbára ńlá jésù agbára ga jésù gbogbo ogun operation nínú ayé yé lónìí ní orúkọ jésù ló àkófò pèsè ẹ ò ní sọ operation mọ́ kí ló ń jẹ́ operation ọlọ́run o ìwọ gan dr jà láti ọ̀run ó yá kó wò yín sàn ó yá kó dáwọ́lé ó yá kó dáwọ́lé gbogbo tí ṣogun ẹ̀sìn yẹn lónìí ní orúkọ jésù ọlọ́run ti fi bú mọ́mì ogun ẹsẹ̀ yẹn ẹ̀yin ẹ máa fọ́ra ogun ẹsẹ̀ dúdú yẹn ẹ ò fẹ́ mọ́ ogun ẹsẹ̀ dúdú ẹ sọ fún ni ogun ẹsẹ̀ dúdú mi ò fẹ́ mọ́ má dùn mí mọ́ gbogbo ogun ẹsẹ̀ dúdú lónìí ní orúkọ jésù kristi lónìí ẹ ò tún gbúrò rẹ̀ mọ́ bẹ́ẹ̀ ni yóò rí jésù olúwa wa àmín àmín àmín lórúkọ jésù kristi bàbá fàṣẹ dá wa lóhùn ẹ má fi àṣẹ dá wa lóhùn aláàánú ńlá fi àṣẹ dá yín lóhùn mọ́mí dáàdì lórúkọ jésù ẹ rọ̀ náà lọ gbogbo ogun ẹ̀ṣẹ̀ yẹn lórúkọ jésù ọlọ́run yóò fòpèsè láti irun orí ń dè kan ẹ̀ṣẹ̀ yín lónìí ní orúkọ jésù ìwòsàn tó péye bàbá kó fi sínú ayé yín ọmọ kó fi sínú ayé yín ẹ̀mọ́ kó fi sínú ayé yín lónìí ní orúkọ jésù ẹ ò ní fẹ̀sán lu ayé yín mọ́ bẹ́ẹ̀ ni yóò rí jésù kristi olúwa wa àmín àmín àmín lórúkọ jésù kristi ẹ jẹ́ gbàdúrà fún àwọn ìwé wa ẹ̀gbọ́n tó ní áńgẹ́lì ewé o jẹ́ kọ́mọ mi dàgbà jẹ́ kọ́mọ mi dàgbà kó wá ṣiṣẹ́ fún olúwa ewé o jẹ́ kọ́mọ mi dàgbà ẹja sọ fún ọlọ́run ọlọ́run gbà mí lórí àwọn èwe mi ọlọ́run má jẹ́ wọ́n yọ kú mọ́ mi lọ́wọ́ má jẹ́ wọ́n yọ sọnù gbogbo tí máa pọ̀ ọmọ lóbi lójú òbí rẹ̀ ọlọ́run má jẹ́ ó tọ́ sí mi má jẹ́ ó kàn mí ẹ gbàdúrà orúkọ jésù orúkọ jésù agbára ńlá jésù agbára jésù gbogbo tí máa pọ̀ ọmọ lójú àwọn òbí rẹ̀ mọ́mì dáàdì lórúkọ jésù kò ní jẹ́ ìpín wa gbogbo ìyà tá lórí àwọn ọmọ wa lórúkọ jésù a ní sunkún wọn gbogbo tí ń jẹ́ fojú sunkún lórí ọmọ mọ́mì dáàdì kò ní jẹ́ ìpín wọn rárá torí a ti kó wọn sínú ẹ̀jẹ̀ jésù a kó wọn sínú ẹ̀jẹ̀ jésù a kó wọn sínú ẹ̀jẹ̀ jésù ọlọ́run aláàbò ní gíṣọ́nì ní orúkọ jésù kó dáàbò bò wọ́n ààbò ọlọ́run tó pọ̀ ní ipá àti agbára ọlọ́run kó fi bò wọ́n ọlọ́run ààbò tó ní ààbò lọ́dọ̀ ní orúkọ jésù kristi ààbò ọlọ́run kó dájú gbogbo ẹ̀yin èwe lórúkọ jésù ààbò ọlọ́run dájú lórí yín ẹ ò ní yọ kú ẹ ò ní yọ sọnù gbogbo ẹ̀mí tó ń kidnap ọmọdé ní orúkọ jésù kò ní ráyè nínú ayé yẹn gbogbo ẹ̀mí tó ń pa ọmọ kékèké lórúkọ jésù mo ní òní pa yẹn ẹ̀yin ọmọ ẹ máa dàgbà nínú ọgbọ́n ẹ sì máa dàgbà nínú òye ẹ̀mí ọgbọ́n àti òye tẹ́ẹ̀fì lo ilé ayé ní orúkọ jésù bàbá kó fi fún yín ọmọ kó fi fún yín ẹ̀mọ́ kó fi fún yín lórúkọ jésù ẹ ò ní yọ kú ẹ ò dẹ̀ ní yọ sọnù bẹ́ẹ̀ ni yóò rí jésù olúwa wa àmín àmín àmì lórúkọ jésù kristi tí a bá fẹ́ sùn ní alẹ́ ẹ jẹ́ ká máa lo sáàmù yìí ẹ jẹ́ ká máa lo sáàmù yìí a lè kà á ní ìgbà mẹ́ta tá a bá fẹ́ sùn psalm forty eight to eleven psalm forty eight to eleven ẹ jẹ́ ká máa lò ó ká tó sùn ká kà á ní ìgbà mẹ́ta lórúkọ jésù àbọ̀ ọlọ́run á dájú lórí wa àbọ̀ ọlọ́run mo ní yóò dájú lórí wa ohun tí mo sọ̀rọ̀ lé lórí ní ọ̀sán yìí òun náà ni etí oríṣiríṣi ọ̀nà ni àwọn ènìyàn ń gbà lo etí tiwọn ẹlòmíràn máa sábà gbọ́rọ̀ èèyàn gan sódì ní ìgbà mìíràn tó jẹ́ pé n tá a lérò kọ́ nìyẹn ṣùgbọ́n nípasẹ̀ bó ṣe ti gbọ́ sódì yẹn ó dẹ̀ ti ń ṣèdájọ́ nínú ọkàn rẹ̀ bó ṣe ti gbọ́ sódì yẹn ó ti ń ṣe kíni ó ti ń ṣèdájọ́ nínú ọkàn rẹ̀ ní tí ò dẹ̀ yẹ àfi ká mọ gbọ́ ká mọ gbọ́ ká ṣe bẹ́ẹ̀ tá a gbọ́ ká dẹ̀ rí ká ṣe bẹ́ẹ̀ tá a rí ìgbà yẹn gan làwọn gan lè fún ara wa ní ìfọ̀kànbalẹ̀ nínú ọkàn wa ìgbà yẹn gan làwọn gan lè fún ara wa ní ayọ̀ nínú ọkàn wa lórúkọ Jésù etí wo ní gbọ́ ibi mo ní lórúkọ Jésù etí wo ní gbọ́ ibi ibi ò dẹ̀ ní ṣẹlẹ̀ sí wa àdúpẹ́ láti bíi wákàtí kan tá à ń gbé ètò ohun olúwa tó wọ́n láti ní yàrá ìrìn abániṣẹ́ jp láti ilé ìjọsìn wa ìjọ Ṣẹ́gun tèmi lè àánú lórúkọ Jésù olúwa yóò fàánú bí ayé wa wò ọlọ́run májẹ̀mú yóò dúró tì wá ní ìjọ mẹ́jọ àtèmi àti yín a ò ní dòkú a dẹ̀ ní fẹ́ẹ́ dòkú wàhálà ìdààmú kò ní jẹ́ ìpín wa ẹ jẹ́ á pàdé lórí ètò ohun olúwa lẹ́ẹ̀kan sí ní ìjọ mẹ́jọ àtèmi àti yín wàhálà ìdààmú kò ní ṣẹlẹ̀ sí wa atábí tẹ́tẹ́ ni lórúkọ jésù èmi àti yín á dẹ̀ jẹ níwájú ọlọ́run ohun olúwa náà rèé tó wọ́n láti iléeṣẹ́ ìbílẹ̀ rédíò nàìjíríà níbí à ń darapọ̀ mọ́ iléeṣẹ́ ìbílẹ̀ rédíò nàìjíríà là ń darapọ̀ mọ́ iléeṣẹ́ ìbílẹ̀ tẹlifíṣàn ní ìlú UK lórúkọ jésù àtẹ̀mí àti yín ọwọ́ ọlọ́run ọwọ́ ọlọ́run kó wà lára wa mọ́mì mi odùwọlé bùnmi ọlọ́run kó dúró tì yín ìlú tẹ́ wà yẹn ìṣẹ̀lẹ̀ lọ ṣe ń bẹ̀ àṣe ìlẹ́dẹ̀ ṣe àti ewé àtojúlówó àti èrè lórúkọ jésù kan kò ní yọ sọnù mọ́ yín lọ́wọ́ ọwọ́ ọlọ́run tó ti ń bá ayé yín rìn àjò lórúkọ jésù kò ní fi ayé yín sílẹ̀ torí ẹni ẹ̀mí ni yín lórúkọ jésù èṣù òde ní láàyè níjọ́ kan èṣù òde láàyè ní ìṣẹ́jú kan láti lè lo ayé yín tàbí bí ayé yín ṣubú lórúkọ jésù ọwọ́ ọlọ́run tó ń wà lára yín kò ní fi ayé yín sílẹ̀ ẹ bá mi kí gbogbo àwọn ènìyàn wa níbẹ̀ yẹn lórúkọ jésù olúwa yóò dúró tì yín ẹ bá mi ṣí àrẹ̀ lórúkọ jésù ọwọ́ ọlọ́run á ṣe òrèrè kàyé tí náà iye tó ṣe àsíbẹ̀ ẹ rí i pé owó ètò lówó ọrọ̀ ètò lọ́rọ̀ lórúkọ jésù yóò bá mi tó rọ̀jò àánú fún yín ẹ sì ra àánú gbà ní ìjọ mẹ́jọ jápàdé lórí ètò òun lọ ní ìjọ mẹ́jọ àtẹmí àtìyàn ní dòkú ó dàbọ̀.